hello everyone welcome to Toyeen Talks a oni o a um, mo fẹ́ ká jọ um, madam Ṣọlá Yusuf ní Olúṣọlá Yusuf nítorí pé àwa gbogbo èèyàn tó ti ń gbé ọ̀rọ̀ um, Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó another dimension ni màmá Olúṣọlá lọ and after a while wọ́n tún jẹ́ kí àwọn fans wọn bẹ̀rẹ̀ sí ní kọ̀ wọlé and then even though bó ṣe jẹ́ pé àwọn àwọn èèyàn pè wọlé gbogbo wọn náà kọ́ ló sọ̀rọ̀ sí the same direction so mo fẹ́ kájọ gbọ́ kájọ wò nǹkan tí oníkálukú wọn ń sọ mi nílé gbé gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà so ẹ jọ ẹ bá mi fìfẹ́ gbà pé bóyá bí màá ṣe sí one or two or three parts so that kò ní kò ní long jù fún yín thank you for watching till i will see you in my next video stay safe stay blessed i love you. ṣé ẹ̀ ń gbọ́n tí mò ń sọ ń gbọ́ yín. kò sí pọ́ìntì ń bẹ̀ because tá a bá ń fi ojú bá ọ̀rọ̀ yìí bọ̀ bá a ṣe ń wò lórí Facebook láti ilẹ̀ Lizzie òun ló gbé ẹjọ́ ẹ̀ lọ bá ìyá Esabod. ọ alùzàntì yẹn o. tẹ bá lè pè wá padà o ká ṣé mi ní wá fóònù mi báyìí. hello. hello mo ń gbọ́ yín. ẹ kú ètò mà. yes. ẹ ṣe gan-an ẹ kú àdúró ti Lizzy o ọlọ́run á dúró tẹ̀yìn náà o. àmín àmín àmín. ẹ̀rọ kan nàìjíríà lèmi ti ń sọ gbogbo gbogbo wọn ń ṣe náà là ń rí. Hmm ẹ bá wa dá sí pápápá èrò ti pọ̀ gan tó ń pè èrò ti pọ̀ kan tó ń pè wọlé ẹ bá wa dá sí pápápá ìjọ yes. ok mm. ma ṣẹ́rí mm. nípa kínní náà eh, mi ò mọ nǹkan tí lady yẹn ń ṣe because ẹni tí wọ́n ń gbèjà náà mo rí i pé òun náà ó ṣàbáyọ ìyàwó méjì lọ́wọ́ ẹni tó ń fẹ́ mi ti mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ tìyẹn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn actress méjèèjì ẹ máa gbọ́ ẹ ṣe ọ̀rọ̀ tìyẹn ẹ máa gbọ́ ṣe story tìyẹn tiẹ̀ ti lọ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn actress méjèèjì actress Ìyábọ̀ àti tó ṣẹlẹ̀ ni mò ń tó sọ tó ṣẹlẹ̀ ni mò ń gbọ́ kí lẹ rí sí i. ìkọ́ tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ ni àtìlẹ̀ náà náà ti rí pé torí pé lady yẹn hmm. pé pé tún fi ọkọ ni ọ̀tá yẹn ṣe pọ̀ fún ṣé kò yẹ yín nǹkan kan náà ló máa rú nǹkan kan jáde irú Ìyábọ̀ Òjó yẹn sìn even àǹtí lọ́lá mi yẹn tó yẹ káwọn dá sí lọ́lá Òjó yẹn um, lọ́lá àlàó mi wẹ̀ tó ẹ̀ yẹ kán dá sí so eh, èmi ò láìkè nǹkan tí àkó sẹ́ni tó support ìyá mi ò personally mi ò support Ìyábọ̀ Òjó láti máa wúrí ìwà tó bá fẹ́ jà kán jà tiwọn separately kán dẹ̀ settle ní lóníwù tí wọn kì í ṣe ní pé bóyá eh, torí pé rí pé bọ̀ ìsìn mo ṣàgbọ́ nínú fídíò ẹ̀ tó ń sọ tó ń pe eh, Tinubu àbẹ kí náà ń pè é náà Fọlá Tinubu and all that so ẹni tó ń support nìyẹn obviously mm. kí Ọlọ́run kó gba Lizzy wọn kàn sọ pé ó ń ṣe pé ó ń ṣe pé èpè táwọn ń ṣe fáwọn tiẹ̀ ńkọ́ èpè tí mo ìyá ìyá wọn lókè ọ̀hún lójú dúdú èpè táwọn náà ń ṣe fún wọn kọ́ wọn máa ṣe program ẹ máa ṣe pé fáwọn lọ́ba lọ́ba ẹ máa ṣe pé fáwọn yẹn. God bless you. ẹ ṣe gan ni God bless you thank you àmín. hello. hello. hello ìyá ẹ kalẹ o. ẹ kúrò lẹ yes ẹ kúrò lẹ ẹ káàbọ̀ mo gbọ́ yín ẹ káàbọ̀ sórí ètò. mo fẹ́ dá sí ètò ni mà. mo gbọ́ yín. yes ma lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ni mà. yes ma pápápá mà. yes. yes ma ṣe ikọ̀ tó ní rí sí pẹ̀lú ikọ̀ tó ń ṣẹlẹ̀ yìí o ni pé lílì kan ni first person tó máa kọ́kọ́ máa rè. wàhálà yẹn ti pọ̀ jù kí ló dé given so many times, eh, I will be for this woman. She understand? Because ní àdúgbò nǹkan tó kọ jẹ́ àdúgbò lásán gan-an èèyàn mọ ohun tó. ẹ sọ̀rọ̀ kíákíá kíákíá ẹ bá wa sọ ẹ dá wa dá sí kí ló ṣẹlẹ̀ àárín ọ̀rọ̀ wọn àti Ìyábọ̀ Òjó ẹ bá wa sọ sí kíákíá kíákíá kíákíá àwọn èèyàn ti pọ̀ lórí line. a lè máa ẹ má jẹ́ ká máa mú sórí yẹn láti bẹ̀rẹ̀ ẹ má jẹ́ sórí yẹn gùn gan a lè máa mú láti bẹ̀rẹ̀. ṣé ẹ gbọ́ mà. yẹ mú gbọ́ yín. Mm. Lizzie Ojebi, jẹ̀bi Ìyábọ̀ ní ní kankan ní ti tẹ́lẹ̀ Lizzie ò jẹ̀bi Ìyábọ̀ ní kí Lizzie kún ṣáájú àkọ́kọ́ náà dẹ̀ bá wa gbé lórí wọn inshallah. àmín ṣe mọ. ẹ ṣe gan ah. hello. hello ẹ káàsán máa o. ẹ káàsán. sórí sórí ṣó lẹ ìwà mà. bẹ́ẹ̀ni. Mm, mo rí nǹkan tẹ́ ẹ kọ sórí kíni yín. yes. Ìyábọ̀ Òjó ló ṣe Liz kì í ṣe time tí ọmọ yẹn wà ìjẹ́ kó máa fi ṣe yẹ̀yẹ́ kò ní ìdí rárá àṣẹ nìyẹn àbòsí kò dẹ̀ da ṣùgbọ́n tí anybody ò bá lè da ọlọ́run wà bẹ́ẹ̀ ọlọ́run á dúró ti Liz ọlọ́run ọba á dúró ti á dúró tọmọ á dúró tọkọ ẹ̀ but kó má dákẹ́ ẹnu ẹ̀ Hmm. èèyàn kì í dákẹ́ fúnru wọn. ìyá yẹn àwọn tó wá súnmọ́ àgbákò ni jáàmù àgbákò ni kán múra sí gbogbo wọn náà máa jẹyà wọn ẹlẹ́ṣẹ̀ ọ̀dọ́lá ìmọ̀ jẹyà hmm. ṣùgbọ́n Lizzy gbọ́dọ̀ dákẹ́ fún wọn kò gbọ́dọ̀ dákẹ́ ọlọ́run á dúró tì ọlọ́run á dúró tì á ní ẹ̀mí gígùn àti àlàáfíà hmm. ọlọ́run á bá já ogun yẹn a mm. dẹ̀ já dáadáa mm. àṣírí gbogbo àwọn tó ń ṣe bí àṣírí wọn á tú lágbára ọlọ́run tó wà ní kọ̀ọ̀kọ̀ níbikíbi tó bá wà ọlọ́run á tú wọn láṣìírí ẹni tó bá dúró tì lẹ́sìn kan dúró tì mm. èèyàn kì í rìn kórí ẹ̀ má mi kò sẹ́ni tó mọ̀ ṣe tán kọ́múra sí kọ́mọba gbogbo ẹ̀jẹ̀ ọlọ́run wà lókè ọjọ́ tọ́lọ́run fẹ́ dájọ́ fún àbáṣà ó da dáadáa ni oníkálukú dẹ̀ yíyọ káàkiri kọ́múra sí kóníkálukú máa ṣe ibi ẹ tó bá ń ṣe ẹ níbàdàn ṣe kà kó ní kálukú múra sí gbogbo ẹ̀ ló lérè hmm. bọ́lísì ògbúdọ̀ dákẹ́ fún wọn ọlọ́run á dúró tì pẹ̀lú àdúrà àwọn èèyàn ọlọ́run á gbàdúrà ẹ̀ àdàbí tóun náà bá ní inú burúkú hmm. that's it. Hmm. ẹ ṣe gbọmọ àmín ẹ ṣe god bless you. Yeah. Hmm. kọlù ń pa kọlù jẹ ni o a ṣe nǹkan o. o wọ́n fẹ́ wọ́n ti ń flag wa o ẹ ya wèrè ní kí ló fa flagging ẹ ẹ máa type ẹ keep your hand on love and like buttons wọ́n ń flag gan seriously ni o wọ́n ń flag gan ni o kí ló fa flagging ọlọ́run máa gbóhùn lẹ́nu yín mo ń gbọ́ yín yàrá ẹ̀yà mi. Um, they are flagging badly. Hmm mo ń gbọ́ yín. contribution mi ni wípé fún gbogbo wa tá jẹ́ abiyamọ. yes sir ká fi kí sítórì Lizzy pẹ̀lú màmá ẹ̀ ó sọ fún wa yìí pé arúgbó nìyá òun fi bí hmm. èèyàn tó bá parúgbó bí ọmọ ẹ máa dúràdúrà tá a ti gbà ẹ mọ ìgbà tá a ti sunkún eventually ọlọ́wọ́ àfún ni ọmọ hmm. ọmọ iye ọkàn ṣoṣo lọ́wọ́ bàbá lọ́wọ́ ìyá ó tún wá tiraka tiraka ó tún wá débi tó dé yẹn gbogbo àwa èèyàn tó ń wá ọmọ Mm. tó gbogbo wa yìí gan tá à ń ṣiṣẹ́ tá à lọ láàárọ̀ tá à ń bọ̀ láti tá à ń ṣe wàhálà lórí ọmọ kẹ́nìkan wá sọ pé ọmọ yẹn máa kú mm. ọ̀ọ́kẹ́ gbé ẹnu òdì sí ẹyàn sí ọmọ ẹyọ kan ṣoṣo ẹ fẹ́ pa ìdílé yẹn run pátápátá mm. èmi rò pé ìbọ̀dì tó bá ní ọmọ ó yẹ kó dìde àti sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ yẹn mi rò bẹ́ẹ̀ bí hmm. ìrò bẹ́ẹ̀ kò yẹ kó tẹ̀ rárá rárá because uh, lọ́lá àlàó tó gba ọmọ ọ̀rẹ́ tó kú tó gbà sọ́dọ̀ hmm. tó dẹ̀ ń tọ́jú àwọn ọmọ yẹn wọ́n dìde fún ìrànlọ́wọ́ àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ni right ó hmm. dìde fún ìrànlọ́wọ́ àwọn ọmọ ọ̀rẹ́ tó ti kú ó wá rántí ọmọ ẹlòmíì tí ìyá àti bàbá ẹ̀ náà ti kú ìwọ wà ń bẹ̀ ní ìgbà tí wọ́n ń fi ara ní tell me are you deceiving God or you are deceiving yourself? Hmm. because kòkòkòkòkò make sense ni. òun nígbà tí wọ́n ṣe ń gbà yẹn òun ṣe torí pé ọ̀rẹ́ ẹ ti kú ìyá ọmọ yìí náà ti kú bàbá ẹ náà ti kú ìrìn àjò ẹ ṣé kò wà pathetic ni ó dá nìkan rọra ẹ níṣẹ́ ẹni kò gbóyìnbó ẹni tó ń kiri tó ń kiri ọjà tó fi débi tó fi dé yẹn ó ti ṣe ó ti ṣe tíátà ó ti ṣe fíìmù ó ní kò pé òun òun ò dẹ̀ fẹ́ ìṣẹ́ torí ìṣẹ́ náà fi bí òun inú ìṣẹ́ lòun dàgbà sí ó yàgò ní ọ̀nà yẹn ó lọ sí ọ̀nà míì ẹ ló ń gbéraga hmm. gbogbo abiyamọ pátápátápátá tó bá dìde sí Lizzy tó sọ̀rọ̀ òdì sí kọ́ rántí wípé àmọ́ ilẹ̀ tó máa mọ́ ọ̀la anybody lè kú ta ló máa wà ń bẹ̀ fún àwọn ọmọ wa ń gbà tá a bá lọ lálálá ó dìde fún ọmọ rẹ̀ now ẹlòmíì ní ìṣòro ó ń gángan ní mo pass message yìí sí o because oore tó rò pé òun ṣe fún ọlọ́run tó òun ṣe fún ọ̀rẹ́ òun yẹn to me ọlọ́run ti counsel ẹ̀ because kò tinú ẹ̀ wá hmm. because ọmọ ẹlòmíì rèé tí wọ́n wà ní ibẹ̀ nígbà tí wọ́n ń fi ara ní ó dẹ̀ ń rẹ́rìn-ín òun jó òun dunnú forget it kò kò make sense mi contribution mi nìyẹn. ẹ ṣe gan ni god bless you ma yes ma bye. Mm. please mind your be reasonable with your contribution please okay all right hello i will i will block you oh. you are disturbing my show hello mo ọ̀la yẹn hmm. mo ti sọ much but contribution tèmi ni pé hmm. eh, Ìyábọ̀ Òjó ló jẹ̀bi because ó ń gbìjà Farida to me òkò tèmi rí ẹ̀ ń pọ̀ rẹ̀ Farida ni ẹ dẹ̀ mọ̀ pé alájà àti Farida náà ẹ ṣáà understand so nǹkan tẹ̀mí rí nìyẹn because to àwọn ní side wọn wọ́n believe pé òkú ẹ eh, òkú Fara òkú Fara ló fẹ́ yẹ kí ìyẹn fẹ́ lọ pokùnso ló fẹ́ kó lọ commit suicide lórí Tomiland Bridge so nǹkan tó Ìyábọ̀ ń dá láti ṣe nìyẹn ó kàn fi ti ó mọ̀ pé tóun bá dárúkọ ẹ̀ kí lórúkọ gẹ́ Ìfọlá Tinubu ara ìjà Farida gangan ló ń gbè bọ̀ ó mọ̀ pa ọ̀rọ̀ tí ó mú ìjọba kò mọ̀ pa ọ̀rọ̀ Fọlá Tinubu o but ṣẹmọ̀ bọ̀kọ tèmi tó yé mi ni pé ìjà Farida mo mọ̀ tó ń gbè kó tó ṣẹlẹ̀ nìyẹn bọ̀kọ tó ṣe is very very wrong tó bá tẹ̀ máa gbìjà Farida gan kó ṣe pé wàá máa fi kó tẹ́ni yẹn ń ta ọjà ẹ̀ wàá máa fi ṣe yẹ̀yẹ́ wàá máa fi bú nǹkan tó no no no no no kò dáa kò dáa ló dàbí òun ló gbọ́ nǹkan tẹ́nìsì tó bá ṣẹlẹ̀ sí òun ló kọ̀ all right thank you very much for your contribution. hello. hello? yeah. yeah are you are you are you still on the program. yeah I am. Ah, okay, I just want to um, say one or two things. You're welcome. Go on. I'm so, yeah. I'm so disappointed at Iyabojo. Hmm. It's so pathetic because so many people, any wọ́n ẹni any tó ń sè this lady started from nothing hmm. no good ground nothing and she built herself hmm. kí ló ń ṣe wọ́n sí ìlara because I really don't understand Lọlá Àlàó ọmọ Oṣòdì ni you know she has been known for, for for a while and she has had money even before she entered Nollywood ó gbó wọnú Nollywood ni because her own scale. ìyẹn ta nìyẹn. Lọlá Àlàó. ẹ má tiẹ̀ já sọ̀rọ̀ Lọlá because mo mọ Lọlá dáadáa ju bó ṣe mọ̀ra ẹ̀ lọ mo ń gbọ́ yín i'm not here to drag anybody <laughs> mo mọ Lọlá dáadáa mo mọ Lọlá dáadáa bó ṣe mọ̀ra ju bó ṣe mọ̀ra ẹ̀ lọ I know. it's just it's just unfortunate. Kò sí eléyìí tí kò sí eléyìí tí díẹ̀ o tó máa ṣídìí kò sẹ́ni tó máa ṣídìí ẹ̀ tí òun you understand? Tí òun kò sí ẹni tí wọ́n máa ṣídìí ẹ̀ tí òun ò ní bá òórùn bẹ̀ ó kùn òórùn jura wọn lọ. Yeah. You're, you're, you're right about that. Yeah. Mm-hmm. Mm-hmm. But you see, Yabo Ojo mm. is just sad. It's just sad, which means àwọn pípù wọ̀nyí right from time tó ń gbé Lizzie Anjorin tó ń gbé gbóná for all these years àwọn ló wà lábẹ́ it just says a lot. Hmm. which means inú wọn ń dùn. Hmm. all this while tó ṣe bó ṣe ṣe wedding tán. thank you for the stars ẹni tó fún mi star ẹ ṣe o. Hmm. it's just that it just, it just shows that wọ́n bínú ara wọn nínú lọ́dún yìí. ó pọ̀ jù ó ti pọ̀ jù wọ́n bínú ara wọn gan-an ẹ̀tanú yìí ti there were a lot of hmm, people mm, sponsoring these bloggers mm. right from the watch. ó kàn ìyá ọjọ́ expose oríṣiríṣi síta náà ó jẹ́ káwọn èèyàn mọ̀ wípé lóòótọ́ wọ́n bínú Lizzy Anjorin. ó pọ̀ jù hmm. wọn àìdí ẹ̀. kí lọmọlọmọ ṣe And I want to say something, yeah? It's obvious that um, in Nigeria of today, kì í ṣe gbogbo èèyàn ló máa try láti ló máa upbringing yàtọ̀. Bẹ́ẹ̀ni. But that girl, uh, Lizzie Anjori, has tried to, to she cannot do better. Hmm. Gbogbo nǹkan tó máa fi jẹ́ èèyàn. Hmm. Ló dẹ̀ ti ṣe, she can't, she can't, she can't do, nobody can do better báwo lọ́wọ́ tá a ṣe ń sọ nobody ó ti sapá ẹ̀ lọ school ó ti wáṣẹ́ ó ti ṣe gbá ó ti ṣà ó ti hustle kí ló tún kù. Hmm. tẹ̀lé ìgbéra ẹ̀mí ẹ̀gbọ́n náà. Yorùbá máa ń sọ òpòwe kan wọ́n ní inú níbí ni kò kan àìmọ̀ wá wù so that's my belief inú níbí ni ò kan àìmọ̀ wá wù it is well thank you so much. Yeah. All right. Thank, Thank you. you. So much. You're welcome. Yeah. yeah bye hello you're welcome uh, to hello. my live. hello hello ẹ káàsán bẹ́ẹ̀ àbí báwo ni táìmù. ọ̀sán náà làwa wálé. ẹ ṣe wà lórí láìmú kò ní láìní ni o. bẹ́ẹ̀ ni. Mm. ní kí dá sí o. ẹ yà ẹ bá wa dá sí ẹ káàbọ̀ you're welcome. <laughs> ẹ bá mi rà pàrà o ẹ patronize sister yín o mò ń gbọ́ yín o okay no yes, problem i'm yeah. a patronize nigeria oh, ta. i cream mo ń cream mo ń ra ta kayamata bẹ́ẹ̀ ni mo ń ta bàtà. ó kà ẹjọ senior lady mama ní àwa. àyè ah, ma ẹ láti glow ẹ gbọ́dọ̀ glow ẹ gbọ́dọ̀ glow <laughs> mo ń gbọ́ yín mà yes ma. Mm. ẹ máa gbọ́ mm. ṣe rí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí àwa àwa àwa ta jẹ́ kínní mm. neutral làwa èmi ò mi ò mọ nǹkan tó wà láàrin wọn gbogbo wọn o èmi kàn rí pé ìyá bọ̀ Mm. Ìyábọ̀ ń ṣe skit ni mm. èmi rò bẹ́ẹ̀ o ó ń ṣe skit ìròyìn mi rò pé ó bú ó bú Lizzy. kí ló sọnù skit ẹ jẹ́ ká gbọ́ ohun tó sọnù skit ẹ kí ló sọnù skit ẹ báwo ló ṣe ṣe skit yẹn. ok ok ó ṣe skit yẹn mo rí ibi tí ń rí mo wò dáadáa ó mú bra ó ń polówó ó ń bá kinní polówó. ṣébi tẹ́yìn rí nìyẹn. ẹ sọ pé ẹ mo rí yẹn náà <laughs> anyway mi ilé ọ ẹdẹni obìnrin yẹn náà lọ láàlá ibi tó ti ń ta aṣọ tó ti ń ta gbogbo ẹ gbogbo yẹn ni mi wò. ok ẹ rí ẹ wo láti bẹ̀rẹ̀ àbí ẹ rí bó ṣe ṣẹlẹ̀. ó dẹ̀ pé mo wò láti anyway ẹ má jẹ bọ gbogbo nǹkan tó wà nínú ọ̀rọ̀ yìí sùúrù ló gbà hmm. sùúrù ni gbogbo ẹ̀ gbà sáńtè mi o sẹ́rí enough is enough sẹ́rí Lizzy eh. kò yẹ kó máa dáhùn mọ́ eh. ìyàwó jà èèyà eh, eh. bẹ́ẹ̀ mi ṣe rò nìyẹn o ah, ah. bó ṣe dá bílẹ̀ ayé ṣe gbà nìyẹn o ah. ẹ ní sùúrù kò kí kò kò kò kí kò kí ń ṣe kinní náà eh. ó ní sùúrù ó yẹ ibi tó dé yìí ó fi mm. wọ́n lẹ̀ mm. fi wọ́n lẹ̀ kó máa wòran láláì pẹ́ oúnjẹ olúwa á mú gbogbo wọn o tèmi nìyẹn bẹ́ẹ̀ mi ṣe bẹ́ẹ̀ ni bá ṣe bá nìyẹn oh, ẹ ṣé gan ma àmì ma ẹ ṣé gan ma thanks for your contribution àmì ma ẹ ṣé gan ma ẹ ṣé wọn bye. ẹ kalẹ you are welcome. hello Ekalema. yes ma. ẹ wo èmi ò ṣe fáká pọ̀sìn ni. yes ma. but ìgbà sí wàhálà lizzy ti bẹ̀rẹ̀ yìí. yes ma. i'm following it tí máa ń ṣiṣẹ́ níbi iṣẹ́ báyìí mo máa ń fọ́ọ̀lù ẹ̀ mo ti di ànẹ̀bọ̀ online ah. so èmi náà ti di fàkàlì nìyẹn. it is well ma. ṣé ọ̀rọ̀ yẹn mi ò like bí wọ́n ṣe ń ba yorùbá jẹ́ number hmm. one. Hmm. àwọn Igbo kì í ṣe bẹ́ẹ̀ fúnra wọn in that alone we were crossed hmm. mi fẹ́ dárúkọ anybody hmm. but on this fateful day mo ṣe tán bí iṣẹ́ báyìí mo kàn rí Ìyábọ̀ Òjó online kíní kíní ẹ̀kan wá ṣé gbogbo wa la la ń fọ́lò gbogbo wọn ó kàn wá ni mo ní à ah, lédi yìí ṣe kíní àwọn lọ Canada inú mi ti ẹ̀ ń dùn pé ah pé that's fine nǹkan kan bẹ́ẹ̀ yẹn gúúsì rí nǹkan kan. ẹ jẹ́ kéèyàn kan ṣe ẹ jẹ́ kéèyàn kan ṣe tán kẹ́ tó pè ẹ stop ẹ ṣáà pé èèyàn kan wà fóònù kan ni mo fi ń receive call ẹ jẹ́ kéèyàn kan ṣe ẹ ó dọ̀mà ẹ ó dọ̀mà ẹ jẹ́ kéèyàn kan ṣe tán kẹ́ tó máa pè wọlé èèyàn kan wà lórí line ah wàhálà wà o fóònù mi ti fẹ́ yà mo ń gbọ́ yín ọlọ́mọ jẹ́ blow fóònù mi lẹ́nu. <laughs> because your your message is wípé ta ló jẹ̀bi nínú àwọn méjèèjì. and I watched it okay. when she was on the on the instagram mo wo gbogbo ẹ okay. so ibi tó ti polówó bra tó ti ń polówó pé àbra ah, kínní kan fọlá ti ń wú nǹkan kan bẹ́ẹ̀ yẹn ó ṣáà. What? oúnjẹ gbígbóná ni wá owó gbígbóná ni ẹ̀yin pípù yìí ń palẹ̀ kiri kan kiri kan definitely bó ṣe bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ yẹn ah mo ní ah ní wàhálà another wàhálà ti máa so and truly another wàhálà so ọ̀rọ̀ ń jáwọ́ èèyàn kéèyàn má mọ̀ náà. Hmm. the throw was on Lizzy and the lady came and emi let me tell you something for my judgement from the instant wàhálà yẹn bẹ̀rẹ̀ lèmi ti wà lẹ́yìn Lizzy. Hmm. ọ̀rẹ́ mi èmi àtàwọn ọ̀rẹ́ mi even níbi iṣẹ́ mi it seems i'm the only one out i'm the only odd one out Money, i don't care Lizzie has to she has to stand for herself she's fighting for her, her life olúkálùkù olúkálùkù wọn olúkálùkù wa ló ní eh, dirty linens hmm. so why are they coming so hard on her. Hmm. And one thing I like about her, when she makes mistake, she come out wípé yà àwọn ṣe mistake eléyìí ẹ̀jẹ̀ fẹ́ pa so now we can see from history wípé these are the people troubling our pages troubling gbogbo kíní ẹ̀ sí kíní kíní ẹ̀ ò ti kí were promoted online hmm. because these people have the power and let me tell you something Nancy for like two years ni mo ti sọ pé Ìyábọ̀ Òjó pẹ̀lú Gistlover. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o mo ń gbọ́ yín. ni mo ti sọ ni wọ́n fi ń sọ fáwọn èèyàn pé àwọn ladies yìí wọ́n wà nínú àwọn tó ń stall àwọn yòókù wọn there are some people nínú Nollywood tí wọ́n stall tí wọ́n stalk àwọn yòókù and that is what is happening. Mm. so ọmọ mo support Lizzy pa tí bá ní terrestrial power tí mo máa fún Lizzy kó fi ja oògùn yìí I'm gonna give it to her. Hmm and i'm happy nǹkan tẹ̀mí sọ fáwọn èèyàn níbi amẹ́ríkà ni mo wà ní pé la máa kà ní pé she was able to face people bullying her the way tó wá fi face ẹ̀ ní àwa mọ̀ olúkálukú ló ní diverse ways ó lè fi face wàhálà the hmm. way tó fi face ẹ̀ yẹn ó lè wá síta pé tẹ́ bá wá fún mi òun á gbá gbogbo yín ó máa lágbára tẹ́lẹ̀ máa yí ọmọ ó fẹ́ máa yí ọmọ ọlọ́mọ jẹ́ àbí hmm. ọmọ lèmi àbí ọmọ ni mí hmm. àwọn àbí he will bring the people to my support crazy. because tí ìyá tí ìyá wọn kò bá sí you won't see people doing stuff to her kẹ́yìn hmm. karamata kó máa ya wèrè sí yín lọ́rùn kó sì hmm. ya wèrè tó. God bless you ma. wọ́n ti jẹ́ sí wọn lọ́rùn náà. Hmm. and she is winning the battle bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ she has won all of them her hands down wọ́n kó ṣì dànù. thank you ma God bless you ma. yeah. ẹ ṣe thank you for your contribution. Yes ó ga o àwọn dà tí wọ́n tí wọ́n jẹ́ ń gbádùn. ẹ jẹ́ pé àwọn ẹni tó ti pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán jẹ́ ń gbádùn yẹn. hello. ẹ kalẹ o ẹ kú ètò ẹ ṣeun thank for the stars yes. wọ́n ń gbọ́ yín o ẹ jọ pápápá àwọn èèyàn pọ̀ tán fẹ́ pé àwọn èèyàn pọ̀ tán fẹ́ contribute yeah àwọn èèyàn pọ̀ tán fẹ́ contribute ẹ ṣe pápápá ẹ jọ yes. Ìyábọ̀ Òjó ló kọ́ lọ sọ́dọ̀ Lizzy o ibi téèyàn ò sí ọlọ́run ọba mi wà bẹ́ẹ̀ o kí gbogbo wa dẹ̀ rántí ọjọ́ àti sùn wa. Okay Hmm. bọ́ ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó ń ṣe skit ẹ máa gbọ́ ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó máa ń ṣe comedy. ojú eh. epo tó ń kígbe heartbeat heartbeat heartbeat hmm. ó ti fi hàn ọmọ Lizzy yẹn Lizzy ò ń ṣe wèrè o hmm. kò ń ṣe wèrè o ó mọ nǹkan tó ń sọ̀rọ̀ láti yọ ìyó dẹ̀ tó ń ṣe. bẹ́ẹ̀ni. Ìyábọ̀ òun ló ń gbé fọlá ló ní kó lọ sọ́dọ̀ gíslọ́và ìyábọ̀ òjò ah. pẹ̀lú àwọn gíslọ́và. ok. Hmm. ó pẹ̀lú wọn o. ok. ìyábọ̀ òjò gangan ni ó kọ ló kọ gbogbo script tí fọlá ṣe tó kọ nípa láti òun ló kọ síta. ìyábọ̀ òjò ni o. Ah. ìyábọ̀ òjò ni. allegation lè mọ̀ fi ń kan yìí. allegation mo fi kàn mo fi kàn tó bá yẹ pé kò ṣe òun kó bọ́ síta. Hmm. Hmm. Ah, ah. Hmm. ó jọ gàdé kò jọ gàdé ó fẹsẹ̀ méjèèjì tiro nà ẹ jẹ́ kẹ́yìn inú ẹ inú ẹ wọ ọ̀rọ̀ tó ń lọ yìí nà. kí ni tìyábọ̀ òjò nú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kí ni tiẹ̀ ń bẹ̀ àbá. lórí pé lórí pé lórí pé ṣé ọkọ náà kọ́ ni ibi tóun náà wà ní ọ̀dọ̀ ọ̀dọ̀ pòló tó wà ṣé ìyàwó pòló kú òun ni kó tó parọ́ pé ìyàwó pòló kú. Hmm. ìyàwó pòló kú náà tó bímọ méjì fún tó bọ́kùnrin kan obìnrin kan fún pòló ìyàwó ẹ̀ wà láyé ó wà láàyè ṣe bí tú èèyàn kan. àǹtí àǹtí ẹ ti ń go off the queue o n tó ṣẹlẹ̀ mo ní ẹ dá sí òyìn ni ẹ wá sọ sítórì ìgbésí ayé wọn o ẹ jọ o ẹ bá wa sọ n tó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀.